والتابعين لهم بإحسان إلى يوم الدين وسلم أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل ضلالة في النار والعياذ بالله سبحانه وتعالى yẹ́yìn tí a dá ọpẹ́ fún ọlọ́run tí a ṣe àsọ́látò fún annabuwa muhammad sallallahu alaihi wasallam tambi olúwa wa pé ládá àsọ́látò náà àti àsọ́lámù kuma báwọn aráalé annabi àti àwọn sọ̀hábí àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́lá muhammad sallallahu alaihi wasallam títí tí ó fi máa di ọjọ́ ìgbéǹde alkiyama <clears throat> gẹ́gẹ́ bí ìkéde wa pé insha Allah ta'ala tó bá ti ń di ní àwọn àkókò yìí nírú àwọn ọjọ́ báyìí tí ṣàbánu bá ti dé ibi tọ́lọ̀ ní kó délé nìí a máa ṣe àlàyé ń pa fiqh siyam òun náà ni àgbọ́yé nípa àwẹ̀ gbígbà àlétò pé kátìlé ní ẹ̀kọ́ dáadáa nípa àwẹ̀ Ramadan síwájú kó tó di pé àwẹ̀ náà dé mùsùlùmí gbogbo ìjọsìn tá bá fẹ́ gbà fi sin náà a máa ń kẹ́kọ̀ọ́ ń parí alìlmù qabla alqawli wal amal ìmọ̀ ni wọ́n ń ṣíwájú kátó la sọ gbólóhùn kankan nínú ọ̀rọ̀ ẹ̀sìn ìmọ̀ ni máa ń ṣíwájú kátó la máa ṣe nǹkan kan nínú ìjọsìn ni pé ọ̀gọ̀rọ̀ mùsùlùmí ọ̀gọ̀rọ̀ ìjọsìn wa àìwulẹ̀ máa sọ kí ni màá wí máa ìmọ̀wó ní bẹ lábẹ́ nǹkan kọ̀ọ̀kan àìkọ́ mọ́ bàbá sáàtì gbọ́ pé àwọn èèyàn ń ṣe àwa náà ń ṣe náà nu àwa máa gbogbo làwọn èèyàn ti ń ṣe bẹ́ẹ̀ sì ni báwọn èèyàn ti ń ṣe kọ́ ló yẹ ká máa wò in tó yẹ ká máa wò ni pé bóò lólúwa wa tó gbé nǹkan kalẹ̀ bóò ti ní a ṣe òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam tá nábì fi rán bóò ti ní a ṣe gbogbo àsọ́lẹ̀ rẹ̀ náà sì rí in ti ń sọ́lẹ̀ fún wa náà ní pé tá a bá ṣẹ̀sìn lọ́lọ́run ìdí ni ẹ láti wò pé kó wà nínú ètò wa ní àkókò ìbìnilá ìpè kí Ramadan tó dé ká gbìyànjú bọ́lọ̀mbá ti fún wa ní agbára ma kí a ṣàlàyé fíkò síyàmù fún wa àgbọ́yé nípa ààwẹ̀ gbígbà àti àwọn ìdájọ́ tó súnmọ́ ní ọlọ́kan òjọ̀kan eléyìí náà ni agbàlérò láti bẹ̀rẹ̀ ní ọjọ́ ìní ibi ìdìnnìlá a wá wa ọlọ́run ọba wa ọ̀rọ̀ èyí tọ́lọ́run ò sọ eyi nábì ò sọ kọ́lọ́n tẹnu wa ọ̀rọ̀ ìfẹ́ inú ti máa ń kó bá sọ̀rọ̀sọ̀rọ̀ ọlọ́mọṣàṣọ wa kú níbẹ̀ gbogbo àwa tábà máa wá gbọ́ ọ̀rọ̀ yìí náà àti gbogbo ibi tọ́lọ́ ń bá ní yóò tàn dé àmẹ́lú àwa kọ́lọ́mọ fún wa náà ní àgbọ́yé ó fún wa ní àgbọ́yé ju bẹ́ni tí ń ti ń fi kékeré ìmọ̀ rẹ̀ bá wa sọ ọlá alukur'anu karim a níbi tí a ti wá gbé ọ̀rọ̀ nípa fíkù síyàmù a fẹ́ gbìyànjú ká sàṣàyàn tíra kan tá fi kọ́ ẹ̀kọ́ yìí a ń pè tíra náà ní tamamul minna fi fiqhil kitabi wa sahihi sunna afáàtí wọ́n kọ́ àwọn náà ni amil ibn yusuf al abu abdulrahman ìlú egypt òní afáàtí ni wọ́n ti wá wọ́n sì gbìyànjú púpọ̀ sínú tírà náà a nínú tírà wọn yìí níbẹ̀ láti wá fẹ́ ṣe àgbéyẹ̀wò kìtàbù síyàm kìtàbù síyàm tírà yìí òun làwọn fi wá mú ẹ̀kọ́ ń pa fẹ́tò síyàm wa a látara bẹ́ẹ̀ a mọ̀ wá yá ó ṣe sínú àwọn ọ̀rọ̀ míì táfọ̀ bá dá sí fún wa nínú tírà yìí ó ṣe é ṣe ká yà lọ́bẹ̀ àwọn sì ṣe é ṣe ó sì pé bá fà bá ti gbé lẹ̀ fún wa náà òun náà láti ṣàlàyé rẹ̀ a máa gbìyànjú kó ṣe pé gbogbo tá a bá fi lọ́lẹ̀ nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ wọ̀nyí tó pé bá ti ṣe rèé insha Allah tá a fi pàdé oṣù Ramadan kọ́lọ́mọṣà ṣe rọrùn fún wa lórí dáadáa ibi tọ́lọ̀ ń bá ní abárí parí alhamdulillah ìrúgbà wa gan-an àmọ́bí tọ́lọ̀n bá ní abárí gbádé agbìyànjú kọ́lọ̀n jẹ́ àrí bá débi tí yóò láàmì tí ó sì ní àpẹẹrẹ ahkamu siyam ṣáájú ká tó lọ káyàn kankan ìwọ̀nba láàmà ké lárúbáwá tíra yìí ìwọ̀nba láàmà ké fún wa toráwà tá mọ̀ gbọ́ lárúbáwá àfẹ́kọ́ la fẹ́ gbọ́ àníkíní tíra ń wí sọ̀dínú ní òbí jẹ́ sí pé ìwọ̀nba làámọ̀ rí táàmọ̀ kí lárúbáwá bẹ̀ àmọ́ àwọn ìtumọ̀ tí lárúbáwá táfà bá ń fọ̀ fún wa bá ń wí a mọ̀ kí àwọn ìtumọ̀ yìí jáde insha Allah ahkamu siyam afẹ́kẹ́kọ̀ọ́ ń pa àwọn ìdájọ́ àwẹ̀ àmọ́bí táti gbé ni pé bí yóò tó fẹ́ kẹ́kọ̀ọ́ ń pa rẹ̀ náà àwọn onímọ̀ náà gbé kọ́ìdà kankalẹ̀ wọ́n ni alhukmu ala shay'in far'un an tasawwurihi alhukmu ala shay'in far'un an tasawwurihi tábà tí ẹ̀ ṣìdájọ́ lórí nkankan yóò ṣe pàtí mọ̀ nkan náà tẹ́lẹ̀ tábà sì dájọ́ lórí nkankan ah, pé a kí ní ti rí rẹ̀ ajẹ́pàá ti mọ̀ nkan náà tẹ́lẹ̀ àmọ́ntá àbá tí ìmọ̀ tẹ́lẹ̀ tọ́kàn dákọ̀ rẹ̀ fún wa tọ́wá níbò ní dájọ́ rẹ̀ à nímọ̀ dájọ́ tààfù à nímọ̀ kòwò lágbè sí tó nímọ̀ sí pé ká tó lè bẹ̀rẹ̀ ìdájọ́ àwẹ̀ kí ló bá àwẹ̀ jẹ́ kí ló so àwẹ̀ mú kí ni ta bá ṣe tí ó bá àwẹ̀ jẹ́ ká tó mọ sọ gbogbo yíhun ó yẹ ẹ̀rí àwẹ̀ yìí Yorùbá ti wá nú táwa bá ti wí àwa ti mọ́ta gbà lérò àmọ́lọ́dọ̀ lárúbáwá asọ́ọ̀mù làwọn máa ń pè lọ́dọ̀ wọn tí lọ́dọ̀ tí wọ́n èdè wọn ní alùkùránì bí sọ̀kalẹ̀ èdè wọn ó sì ní ṣẹ̀rí àfibáwà sọ̀rọ̀ tó nú èdè tí ń pè bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn ó fẹjú ju táwa ń pè ní ààwẹ̀ lọ torí lọ́dọ̀ lárúbáwá táwọn bá ti ní asọ́wò ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ wọn ni pé al-imsak alikila gbẹjọ mọ́ al-imsak ìtumọ̀ al-imsak lọ́dọ̀ tí wọ́n sì ní pé kákàràrú kálà ní sí àwọn kankan bẹ́yàn bá ní pé a ah, ìnílò fóònù fódìdí ọjọ́ mẹ́ta lọ́dọ̀ sóòmù náà ní òpè àmọ́ àwẹ̀ kíkàn ló gbà àwẹ̀ má lò fóònù sóòmù náà ló ṣe inú lárọ́wá yẹ́rọ bí áskì àárí tó jọ mọ́rú nǹkan bá inú al inú suratu Maryam aya 26 nínú súra yìí Olúwa subhanahu wa ta'ala wá ń pìtàn ìyá ńlá wa Maryam fún wa ìyá tó bí Ànábì Ìsá táwọn èèyàn mọ́ pè ní jésù lé ní àléhà sọ́láàtù wàsàlám wà aláàíṣà sọ́láàtù wàsàlám ìyá yìí òun ni wọ́n sọ lọ́rọ̀ rẹ̀ pé inni nazartu lirrahman sawma injọ náà àwọn èèyàn bẹ bá ní gbólóhùn ni ó bá ní inni nazartu lirrahman sawma ó lè mi ti dẹ́jẹ́ pé mo fẹ́ gbáwẹ̀ fọ́lọ́hun sọ́wọ́mọ́ lólùwò ńgbà tí ó wá sọ̀túnmà àwẹ̀ tó ń gbà ó ní falan ukallima al-yawma insiya ó lé mi ò ní kankan sọ̀rọ̀ àtàwẹ̀ tó gbà ń jọ́nà àwẹ̀ kíní àwẹ̀ má yà sọ̀rọ̀ so ní bá ní táwọn bá ní asọ́ọ̀ ní tiwa ní kò ìntàwà ń pè láwẹ̀ lọ́dọ̀ wa nù àmá tí lárúbáwá kàn dédé ní asọ́ o ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ wọn ń pìlẹ̀ kí sẹ̀rí àtó dé ó fẹ́ jújú táwọn ìlọ kódà ni àmáwẹ̀ kí ló gbà àwẹ̀ mẹ́jòkó òun ló fà ń gbà tá ànábì ni táwọn èèyàn fẹ́ gbé ọ̀rọ̀ àwẹ̀ débẹ̀ ànábì takò ọ̀rọ̀ náà jọ náà ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí àbó Israel abu isra'ilu yẹ nìkan náà àwọn tó ti gbà fàfà nàbì náà ni sallallahu alaihi wasallam ẹ̀rọ abu isra'il annabi bá dínjọ náà ó kàn rẹni náà tó dúnú òun ẹmọ̀ àbí kí wá rí annabi kan bí àwọn èèyàn pé èmi ni a ló ṣe léyìí alábu isra'ilu náà ẹ̀rú ló ti wá ṣe án ló ní ilé ní òun ó gbáwẹ̀ látàárọ̀ dálẹ́ tọ̀ǹgbà náà wá ń kọ́ ẹ wá ní inú oòrùn lòun ó dúó sí orí òun lòun yọ sí orí náà sí kódà sọ ni pé òun ò ní kankan sọ̀rọ̀ tó ti bẹ̀rẹ̀ àwẹ̀ yìí tí fi sínú rọ̀lẹ́ sọ níbẹ̀ kódà nù sọ ni pé orí ìdúró tó ń wá òun ò ní jòkó tí ó fi dásìkò gbà tí òun ó sínú nírọ̀lẹ́ gbogbo tó sọ ìlọ́dọ̀ lárúbáwá sọ́ọ̀mù náà ni àníyàn tó ní fi sọ àníyàn bú àníyàn bí àníyàn fẹ́ súnmọ́ náà mo dẹ́jẹ́ pé fẹ́ ni lọ rí wí fún ẹ lọ rí fún èyí tó ní ti ẹni ó máa báwọn èèyàn sọ̀rọ̀ kó kàn mọ́ wíwí kú wídé tó bá kàn sọ̀rọ̀ kó máa jẹ́ pé ọ̀rọ̀ tó dáa bákan náà ìtó sì lóhun ó dúó lóhun ẹ̀ ṣọ́gbẹ́ ẹni ó kóra rẹ̀ kó lóhun kó gbọ́ bòjí àwẹ̀ ẹ máa dúó lóhun mọ́ bá bòjí kò sínú ìsìláàmù ti wáyé ẹjì tún lóhun ò ní jòkó náà ẹjọ́ mú ọgbọ́n lè wá bìkan bìdílé wọ́n jòkó ti á tọ́ àmáwẹ̀ tó lóhun fẹ́ mọ́ gbà àti ká mọ́ jẹ ká mọ́ mu ẹni ó mọ́ báyìí ń lọ ṣẹ́yìn báyìí annabi kọ̀ndẹ́mù àwọn tó kù fún mẹ́rin ló wá fi ilẹ̀ gbogbo ẹ̀ ẹ̀yọ̀kan àmọ́ gbogbo èyí tó ń ṣe yẹn ní èdè tí wọ́n asọ́rùn ló ṣeun àwẹ̀ ló wà àmọ́ nínú àgbọ́yé tẹ̀sìn ẹ̀sìn wá yọ gbogbo yìí ń pòpé nínú èdè yín ó lè ṣe é ṣe kó túmọ̀ sí sọ́rùn lóòótọ́ àmọ́ yìí tíṣẹ̀ rí apàṣẹ onítùmọ̀ èyí ò láwàá ṣàlàyé fọ́ra wa nígbàtà ti mọ bó ti jẹ́ nínú èdè tí wọn àmọ́gbà tó dénú ṣẹ̀ríà ṣẹ̀ríà wá fẹ́ yanjú táńpè ní asọ́ọ̀mù fún wa àwọn onímọ̀ wá gbé kalẹ̀ ni pé táńpè ní asọ́ọ̀mù ṣar'an huwa ta'abbudu lillahi subhanahu wa ta'ala bil imsaki 'anil muftirat min tulu'il fajr as-sadiq ila ghurubi ash-shams an táńpè ní àwẹ̀ huwa ta'abbudu lillah òun náà ní ìṣèjọsìn fọ́lọ́run nígbà ń pè láwẹ̀ láwọn yìí o ìṣe kí lápé ìṣèjọsìn fọ́lọ́run subhanahu wa ta'ala àmọ́ ọ̀nà wo lágbèjọsìn náà gbà ọ̀nà bil imsaki anil muftirat ọ̀nà kákàràrú kúò níbi gbogbo tí sẹ̀rí àbá ló lè bà àwẹ̀ jẹ́ bí ká jẹ bí mu bí ká súnmọ́ yàwó wa gbogbo orú eléyìí gbogbo ẹ̀ ní ṣẹ̀rí àkálẹ̀ ní àwọn nǹkan tó ṣe pé o lè bà àwẹ̀ wa jẹ́ téèyàn bá ilé ti dédé ẹ̀ àwọn nǹkan wọ̀nyí ká wá kára rúkò ń bẹ̀ ká láàní jẹ àní mu àní dọ́dọ̀ àwọn ìyàwó wa láti bá wọn ní nǹkan min tulu al-fajr as ká bẹ̀rẹ̀ mọ́ jẹ mọ́ mu mọ́ bóbìn lòpọ̀ yìí a wá bẹ̀rẹ̀ rẹ̀ láti ìgbà tí alfajari olódodo bá jáde ila ghurubi shams títí dìgbà tí òun ó fi wọ̀ ìtànkìlẹ̀ ẹ̀wọ̀n ṣẹ̀ríà lọ ó túnmọ̀ sí pé àwẹ̀ ẹnu ṣẹ̀ríà kò débi mọ́ sọ̀rọ̀ àwẹ̀ kọ́nù mọ́ nù ṣẹ̀ríà ọlọ́run tó bá ní ètò tó kú ní pé wọ̀ tó bí á sí pé àwọn àwẹ̀ kan bẹ táwọn èèyàn náà fúnra wọn lè ní bí bá bá fèdè lárúbáwá tí a lò lárúbáwá lè mọ̀ wí bẹ́ẹ̀ àmọ́gbàtà bá gbé sínú a lè ṣe ti jẹ́ bẹ́ẹ̀ inú rú ẹ̀ ó ní àwẹ̀ yìí ní ó ní ọ̀dọ̀ àwọn ẹtí ti ń bọ̀ táà nílé yà síbẹ̀ ní bá fẹ́ gbáwẹ̀ ó ṣe é ṣe kán gbà káláwẹ̀ kán mọ́ jẹun látàárọ̀ náà ìgbà míì sì wọ́n lè mọ́ jẹun láàárọ̀ wọ́n jẹ lọ́sàn wọ́n jẹ lálẹ́ àmọ́ gbogbo oúnjẹ tí wọ́n bá jẹ pátá kò ní ní nǹkan lẹ́nu wọn ní jẹran wọn ní jẹja wọn ní jẹyin tẹ̀wọ̀n pé yìnyín ní mọ́ kan bẹ tán ń pè ní magi chicken gbà kan báyìí tán tán bí i pé bí á díẹ̀ náà fi wọ́n tún ní káwọn mọ́ lù fúnra wọn náà so lọ́dọ̀ tí wọ́n wọ́n ma ń pè yíò ní àwẹ̀ mọ́jẹja mọ́jẹran nínú Islam kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ àwẹ̀ tèyí tó wà ó náà ni má jẹun má mu má súnmọ́yàwó láti gbàtálù fájáàrí òdodo bá ti jáde títí dìgbà tí òòrùn fi wọ̀ alfájáàrí òdodo kásáríyàn tó rálé mọ́ra yìí padà síbẹ̀ mọ́ ìran méjìlá alfajari a ní ìtànkè ní alfajirul kadhubu àwọn alfajirul kadhib alfajari òpùrọ́ àti alfajirul saduq àbí alfajirul sadiq alfajari tàkè ní alfajari olódodo èyí tí ó kọ́kọ́ jáde alfajari òpùrọ́ nínú ṣẹ̀ríà Ọlọ́run tá alfajari eléyìí bá jáde àsìkò oorun àṣùbà kètò ẹni bá fẹ́ gbààwẹ̀ ààwẹ̀ rẹ̀ ò tí bẹ̀rẹ̀ kí ààwẹ̀ ó tó bẹ̀rẹ̀ kásìkò oorun àṣùbà ó tó tó ó dìgbà tálù fájà rí òdòdó bá jáde kí wá ní àtọ̀ láàrin méjèèjì alfájà rí bìjẹ̀mí ànúwàáyé aw bi kulli naw'ayn pẹ̀lú ọ̀nà méjèèjì rẹ̀ tààfì ní kan òkúrọ̀ ìkólódodo yìí ọ̀nà kaná làwọn méjèèjì ti wọ́n jáde o náà ni ọ̀nà bí tí òòrùn ti máa ń yọ ọ̀nà bí tí òòrùn ti máa ń yọ alùfájàrí tòkúrọ̀ ìmọ́lẹ̀ ni lásán rọra rí tí ó dọ́gbọ́n ṣe bí ẹni ṣẹ́yọ lọ́nà bí tó ń bá ti máa ń yọ àmọ́ tí ó bá ṣẹyọ yóò ṣẹyọ tí ó wà fẹ́ dàbí lẹ́yìn sójú àwòsánmọ̀ yẹni pé yóò fẹ́ náà gbọ́ọ̀rọ̀ sójú àwòsánmọ̀ bí ìgbà tí nǹkan náà lọ bí tó rùn fẹ́ lọ rí wọ̀ sí padà yóò ti yọ lọ àmọ́ jẹ́ ní kéde tó bá yọ ńgbà táà bá fi rí mélòó kan yóò kàn tó wọ́pù padà alìbájáde eléyìí lákọ̀ọ́kọ́ mọ́ rí tóun bá jáde àsìkò orun ètò èyàn bá kírun àṣùbá ń gbà náà ìrun òru ló kí bẹ́yàn bá sí mẹ́gbàwẹ̀ oúnjẹ ò tí ìdèwọ̀ kábáyàwó ló tí ìdèwọ̀ gbogbo àkókò náà bóun wá wọ́kùn padà tó wá dẹ́yìn ìṣẹ́jú díẹ̀ alifájà rí òdodo ṣẹ̀ṣẹ̀ wá jáde tánkùn alifájò as òun ó wà tàn ká ọ̀nà bí tó wọ́n ti jáde náà lọ náà bí tí òun ti yọ náà bí ìmọ́lẹ̀ lòun náà ó ṣe jáde àmọ́ tó bá jáde yóò wá spread bí ìgbà tí nǹkan wà ní breath sí àwòrán sánmà nígbà tó bá wá spread ìtàn sí gbogbo ọkàn yóò ṣẹ̀ṣẹ̀ máa wá lọ díẹ̀díẹ̀ tí ó gbà kárí gbogbo sánmà gbélé yìí bá ti jáde gbogbo ẹni tí ó bá fẹ́ gbàwẹ̀ oúnjẹ ti dèwọ̀ bẹ́lẹ̀ ìbá ti jáde àsìkò ran àṣùbá ó ti tó láti gbà náà eléyìí oní tàwa ń pè ní àwẹ̀ nínú ṣẹ̀ríà àwẹ̀ wà bẹ̀rẹ̀ látàkókò yìí ilà ghurubi shams títí dìgbà tí roborobo òrùn ní roborobo lóòrùn tí roborobo bá oòrùn ti wọ̀lú àwẹ̀ ti parí ìdá tó bá rí báyìí láàbì mọ̀ pé àwẹ̀ ẹnu ṣẹ̀ríà pẹ̀lú àwọn definition ta fún wa ìjọsìn ní ta fi mọ́ ń sin lọ́hùn a ní jẹ lóòtọ́ a ní mú a ní gbóbi lò látìgbà tálùfájà lóòdúdú bá ti jáde títí dìgbà tí òun ó fi wọ̀ ìtànkì ní àwẹ̀rí a ní jẹ a ní a ní bó bí ìlú a jìnà sí gbogbo tó bá lè bà àwẹ̀ jẹ́ tápadà kéúdé bẹ́ insha Allah a wá jìnà sí láti ìgbà tálùfájà rí òdòdó bá ti jáde títí di ìgbà tí òun ó fi wọ̀ kọ́lọ́mọ́sà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ tàbá ti wá mọ́ tàà ń pè ní àwẹ̀ ká tó tún bẹ̀rẹ̀ sí ní wọn kẹnu wọnú ìdájọ́ a tó ṣàlàyé fún wa nípa pé fadilatu sawm àwẹ̀ gbígbà ọláwò ní mẹ́ fún àwọn ọ̀rọ̀pọ̀ látọ̀dọ̀ annabuwa Muhammad sallallahu alaihi wasallam tó ń júwe fún wa pé àwẹ̀ iṣẹ́ olóore tó tóbi wájú tó sì jẹ́ iṣẹ́ tó ṣe pé iṣẹ́ tó ní ẹ̀san tá gbọ́dọ̀ mọ́ ṣojú kòkòrò ẹ̀ afọ́wà Abu Hurairah radiyallahu ta'ala anhu ó gbẹ́gbà wọ́rọ̀ ọlọ́tíṣẹ́ Ọlọ́hun sallallahu alaihi wasallam olóṣọ́nà rẹ̀ ike qala Allahu azza wa jalla alóluwawa ó bá nábi sọ̀rọ̀ irú àwọn hadithu báyìí ọlọ́wọ́n ní ìmọ̀ ń pè ní alhadithu al-qudsi hadithu tó má ti dá nábi sallallahu alaihi sọ pé ọlọ́run ọba sọ pé kullu amali bin adama lahu illa as-siyam ó ní gbogbo ọṣẹ́ tó ma nábi adama bá ṣe ó náà ló ní illa as-siyam àyàfi àwẹ̀ fa èmi mo ní èmi ni mo ní àwẹ̀ wa ana ajzi bihi èmi tí mo sì níhùn náà èmi náà ní sànyàn lẹ́san lórí àwẹ̀ ẹnìkan ò láṣẹ ká san ni lẹ́san lórí àwẹ̀ àyàfi èmi náà ilé ìtọ́ka lórí pé àwẹ̀ tóbi wájú ọlọ́run iṣẹ́ tọ́lọ́run ọba lọ́mọ ànábì Ádámù ló ní yìí náà tó kù náà ọlọ́run náà ló bá a bá kírun bá bá yọ zàká bá bá lọ hajj amọ́rọ̀ yìí ní ìtumọ̀ ìtumọ̀ tó ní ní pé tààwẹ̀ ó ní bó ti jẹ́ wájú ọlọ́run ọ̀rọ̀ tààwẹ̀ kọjá tó ní gbogbo yóò bá nábì adámọ̀ mọ́ládá tí ó gbà béèyàn bá kírun ó mọ́ládá tó wọ́n gbà ọgbà lámọ́lù hadé òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam ó ní bí

olúwàtọ́ ni wà ṣùyàmù júnà àwẹ̀ta ní ẹmọ gbáhùn à protector ni o tí ó mọ protect yín kò níbi àwọn lábúrú kan nkankan ní tó ìfẹ́ lè mọ́ fi dé láàbúrú dànù ó ní dá ṣàlàyé láìpẹ́ ìpé àwẹ̀ subhanallah téèyàn bá ń wá nú àwọn ìlànà téèyàn fi máa ń ṣe ìwòsàn àwẹ̀ gbígbà jẹ́kàn láti láwọn àfáàmọ́ kọtíra lénìí ìmọ̀lera wọ́n kọ tíra wọ́n mọ̀ pé ní àsọ́wò tí bí ìṣèwòsàn pẹ̀lú àwẹ̀ gbígbà kìí ṣe ọ̀rọ̀ àwọn fàwẹ̀ṣàdúà fàwẹ̀ṣàdúà bí níwò ìṣèwòsàn pẹ̀lú àwẹ̀ gbígbà àìsàn mọ̀ ṣèyàn wọn àwárí tí wọ́n prescribe fún mọ́ lóògùn kọjá pé á ah, pẹ̀lú tó ṣe ó túmọ̀ sí pé ìṣẹ́lọ́rọ̀ èèyàn tọ́lọ̀ tó wá ní àwọn gbàálẹ́ ká máa ṣe ní ẹ̀kan lọ́dún káwó jẹ́ pà ní jẹ́ àdínkò dìde ẹ̀kan lọ́dún àṣé bó jẹ́ pé ṣe olóore wájú ọlọ́run ni àṣé ìtó kéta fáwọn ẹrú ọlọ́run bá tún ní ṣe mú wa àtọ́lọ́run tún máa mọ̀ ṣe kó tún lè jẹ́ pé lágbègbè àlàáfíà ara wa náà àwẹ́ ó náà ni pé ọmọnìyàn tá bá ń jẹun tá bá ń jẹun aláàyè ibi tó ń jẹ ló ń dúró sínú inú wa oúnjẹ tí sì lọ ń dúró níwá yìí oúnjẹ àtijẹ táwọn ẹbẹ́ ń lẹ́nu ní ìgbà míì káwọn ń jẹrú tí di waste ni míì fi padà máa ń di ìgbẹ́ tí ó bá gbẹ jáde tí ṣùgbọ́n àwọn àwọn míì ń bẹ tí ó níbi tí ó máa hàn gìí síbẹ̀ bí ìgbà ta bá ń kó ẹlẹ́hùn ká gbogbo ẹ̀bà káwá mú àpò ṣakaka mọ́dẹ ìbánú ẹ̀ káwá láàfẹ́ dorí àpò ṣakaṣakadé káwá dojú ẹ̀dẹ́ tí ẹgbẹ́ tí gbogbo ẹ̀bà la kó rẹ̀ sí náà sí tẹ́wọ̀n ara àpò tóun náà bá tún di kó ṣiṣẹ́ tí ó ti tán tó tún dìgbẹ́ ìrẹsì yẹn náà gbogbo ẹ̀ náà tó kọ́ ní òwálẹ̀ àwọn míì náà tún lẹ̀ mára àpò gbogbo tí ń lẹ̀ mára àpò yìí àwọn nǹkan wọ̀nyí ni ó padà di pé yóò dìdàkudà tí ó wà di àìsàn sí wa lára tó bá ti láwọn ọjọ́ kan tó bá dì àṣíńgbà tọ́lọ̀ ní a máa gbààwẹ̀ àwọn onímọ̀ wa mú láàká ìtẹ́jáde fún wa péjọ́ tí èèyàn bá wá gbààwẹ̀ àpò dápè gbogbo yìí tó ti gan mọ́ ara àfún yẹn gbogbo padà mọ́ sí kí ni jọmọ́ yóò mọ̀ wá jábọ́lẹ̀ yóò mọ̀ yìí tí ó fi wá padà da ìsàn yóò padà wá jábọ́lẹ̀ tí ó padà wá bá ìgbé jáde àṣẹ àṣìyàmú jùnà tolúwa wa tó gbé àwẹ̀ kalẹ̀ fún wa a ń sọ fún wa ká mọ̀ pé àwẹ̀ ètò tóbi wájú ọlọ́run lànàbíwá Muhammad sallallahu alaihi wasallam ní fàyíra káàna yawmu sawmi ahdikum lẹ́nìkàkan nù ibá a wá fala yarfaf anábi ní kò gbọ́dọ̀ mọ́ wàkúwà kò gbọ́dọ̀ mọ́ sí bàjẹ́ wala yashkhaf kò gbọ́dọ̀ mọ́ báwọn èèyàn pariwo ọmọ báwọn èèyàn jà wọ́n jẹ́ kírí ọmọ tọ́sí mọ́jẹ́ kó jáde látọwọ́ ọ̀tọ́ ń gbà rẹ̀ torí kí ọmọ kò tọ́ wà lọ́bí wọ́n mọ́ serú kan báwọn alábi níbi tó ọjẹ́ kó dé pẹ̀lú àwẹ̀ tó gbà tó mọ́ sọ déyàn kò fi nìkan bá bú aláwẹ̀ àwòkọ́ tálà abẹ́nìkan òrópó aláwẹ̀ ló fẹ́ gbógun tì ló fẹ́ bájá anábi ni paliyakul káláwẹ̀ ó tètè máa pariwo pé ẹnìmọ̀rọ̀ ọ́n sọ́ọ̀m ẹnìmọ̀rọ̀ ọ́n sọ́ọ̀m ah, èmi gbàwẹ̀ o èmi gbàwẹ̀ tèmi èmi ò bìyàdẹ̀ ó ní mo búra pẹ̀lú ẹni tẹ́ mi èmi Muhammad bẹ lọ́wọ́ ẹ̀ lásùlúùfò fanisàáhìm oòrùn tí mọ́ ń jáde lẹ́nu aláwẹ̀un àpèyàbò àìdàlá ó mọ́ lọ́dọ̀ ọlọ́run ọba ní rehel misk ju oòrùn àlìmisk lọ ó mọ́ lọ́dọ̀ ọlọ́run ju oòrùn àlìmisk lọ tí a pé àmọ́ látara pọ́lọ́ pé àti bébì mo fi mi bá èmi mo ní ó mọ́ jẹun tí oúnjẹ tó rí ẹnu wa yìí tí nǹkan ò bá sì ti gbàbẹ̀ kọjá yóò padà mọ́ bí òun tí nǹkan kò bá ti gbàbẹ̀ yóò mọ́ bí olóbi ẹsẹ̀ mọ́ wọ́n mọ́ nìyẹn nígbà tá a bá sùn látàlẹ́ tá a bá jí láàárọ̀ ẹ̀rì tó ti bẹ́ẹ̀ wá ti mọ́ rí tó rẹ́nu àfi sọ̀rọ̀ àfi jẹun àdámọ́tọ́nà dámọ́ mẹ́rin tó bá ṣe máwẹ̀ ló wá bí olùwà ni òórùn lọ́dọ̀ èmi ọlọ́run òórùn tó dùn ju òórùn alìmísìkì náà lọ ní anábì tó wọ́n sọ fún wa pé kí gbogbo bàwẹ̀ bàwẹ̀ tó mọ́ lọ́dọ̀ ìmọ̀ pé ìdùnnú méjì kan bẹ fáwọn olùbàwẹ̀ inú rẹ̀ ó dùn ìlà aftar fariha ìlà aftar fariha bí fitri táláwẹ̀ bá ń gbàwẹ̀ látàárọ̀ tó bá di pásìkò sínú fẹ́

ọlọ́mọsà bá wa yọ́nú sí nínú àwọn sọ̀hábí ànábì olùgbé pàwọ́rọ̀ látọ̀dọ̀ ànábì sọ̀rọ̀ àtàlá ń pé inna fil jannati baban ànábì nínú ọgbà àlìjánà ilẹ̀kùn kan bẹ́ẹ̀ ilẹ̀kùn yìí yuqalu lahu Rayyan ilẹ̀kùn náà kọ́ tá a máa ń pè ní Ar-Rayyan yadkhulu minhu as-sa'imuna yawm al-qiyamah special entrance ni ojú ọ̀nà tó yàtọ̀ ni olùwàtà ànábì ló bá dijọ́ náà àwọn gbàwẹ̀gbàwẹ̀ ọ̀nà yìí ni wọ́n gbà kọjá láyẹ́dù fúrú mínú áhàdùn ghayruhu ẹnìkan kan ò ní gba ojú ọ̀nà yìí kọjá àwọn nìkan yuqal ó láàrùn táwọn màláìkò ma pàndọ́nà lè gbé ayéna sọ imún àwọn tí wọ́n gbàwẹ̀dà fàílẹ̀ àdákọlù tí gbogbo gbàwẹ̀gbàwẹ̀ láyé bá wá wọnú ojú ọ̀nà ìdẹ́gbàmì wà lè dẹ́nu nìkan ó ń gbélé wọ́n tilẹ̀kùn náà pa ẹnu mi ò special náà lẹ́sẹ̀ lórí mi ti wọ́n gẹ́ bá àbá gbọ́nà rọ̀yánù wọlé ṣe mójú ọ̀nà pọ̀ láti gbàwà lè jẹ́ náà anábì wọ́n ń sọ oríire táwọn tó bá gbàbẹ̀ wọlé oríire kan bẹ tí wọ́n ṣe kí lórí náà ó ní oríire ọ ni pé fàídà dákọ̀lá àkírùn ogolé níbi ẹgbàwà kan lọ ibùdó kùzẹ́má ọ ní ẹgbà tí ibùdó kùzẹ́má bà wá kékeré àwọn ní ìgbẹ̀yìn àwọn aláwẹ̀ bá wọnú ojú ọ̀nà yìí tán wà mẹ́ dákọ̀l ẹni bá ilé wọbẹ̀ sheriff a yóò bá nǹkan mú nǹkan lálìkì àmọ́ òpó ti múnú nǹkan náà kò ní mọ́ tán pè ní òǹgbẹ́ mọ́ níjọ́ kan kò ojú pé tó wá kọ́ òwúrá kan ti mú omi àbúgbẹ́ mú nǹkan lókù àmọ́ pé òǹgbẹ́ ní wá ń gbẹ mí ó ti kọjá bò nítorí pé ó wà nú àwọn tí wọ́n ti yí gbẹ òǹgbẹ́ látàyé nítorí tọ̀nà níbi ẹgbàwá kan náà wà muhammad sallallahu alaihi wasallam ó ní tó bá dijọ́ gbé ní alkiyama asiyam wal qur'an yashfa'an lil abdi yawm al qiyama pé gbogbo ẹni tó bá máa ń gbàwẹ̀ tí ń sì máa ń kí alukurani dáadáa láyé àwọn méjèèjì ó jẹ́ sábà bí ìṣìpẹ̀ fún gbàwẹ̀ gbàwẹ̀ ńjọ́ alkiyama torí pé ìdí tí àwẹ̀ ó sì jẹ́ olùṣìpẹ̀ ni pé àwẹ̀ ó máa dúndùn pé ìyọ́ ọlọ́run a ó gbọ́dọ̀ jẹ́ sábà bí jẹ́ni yóò fi wà ní jẹ́ náà kí láwọn ó fi jẹ́ bẹ́ẹ̀ mana àfihàn tọ́ àmà wa ṣàhàwà nígbàtẹ́ ni yìí ń bẹ láyé kò lè jẹun torí bí ọ̀nà ọ̀pá aláṣẹ ní kó mọ́ ẹgbẹ́ ìní àwọ̀ kò lè mú kò lè súnmọ́yàwó rẹ̀ kódà ìdí ọlọ́run bá ṣàfihàn fi wọ́n tẹ̀mí máa lára pọ̀ sí bẹ̀rẹ̀ alukurani náà tí ṣe ọ̀rọ̀ ọlọ́run ọba tí ṣe ẹ̀dá ah, kan lò náà alukurani kalamu náà yíwọ́n ní ìṣẹ́lú àdánwò kan ló wọnú ayé lọ́rọ̀ ká mọ olúkálùkù rá ní jẹ́ ẹ̀dá fìtínà kan ló wọlé ayé jọ náà ọlọ́ba wa sáré imam ahmad ibn hanbal lára àwọn àfágbà tí wọ́n ti lọ láyé ni àwọn ilé ìfi ìmọ̀ àti ìmọ̀ni àti ìdúró déédé lórí ẹ̀sìn wọn fi lólé ayé wọn onígbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ táwọn èèyàn múrú àwọn ọ̀rọ̀ báyìí láti fi sọ pálù kùránì wíyẹ̀ dá kan lù náà minhu bada wa ilayhi ya'ud alukur'an ọ̀rọ̀ ọlọ́run ni ẹ̀dá kankan kọ́ so alukur'ani náà yóò padà wá jẹ́ ìdọ́lọ́run ó wò mẹ́lòmíì lára kí alágbádá ah, sì máa ń ká alukur'ani láyé ṣe bá alukur'ani ní máa ń dájú mọ́jú ní máa ń dá àrùn mọ́jú ká ọlọ́run wà talukur'ani ló fi sí bẹ́ẹ̀ ìlú ẹni bẹ́ẹ̀ ó dùn sí pé àwẹ̀ oríire ń bẹ́ẹ̀ mẹ́fọ́ wa níbi ẹgbàá wa kan anábùwà muhammad sallallahu alaihi wa sallam ó ní ma min abdin yasumu yawman fi sabilillahi ta'ala ó ní òṣèrú kan tí ń bá ń gbàwẹ̀ ó dàbí gbàwẹ̀ ọjọ́ kan náà ló gbà ó wà mọ̀ọ́mọ̀ gbà ń torí tọ́lọ́run illa ba'ada Allahu bi dhalika al-yawm wajhahu 'anil nar àwọn ọjọ́ kan yẹn ọlọ́run ọba ó sì ló ń níbi tí ó jìnnà sí iná dé

ọláwo ni wọ́n ń bẹ fún táwẹ̀ rọ̀dọ̀dọ̀n àwẹ̀ ilé ìta sọ yìí pé yẹn kàn déédé kanlẹ̀ kanlẹ̀ gba àwẹ̀ ó lè jáwẹ̀ ọjọ́ mọ́lẹ̀ ó lè jáwẹ̀ ọjọ́ tọ́sẹ̀ ó lè jáwẹ̀ àwọn àyàmùlbí àwọn ọjọ́ funfun nínú gbogbo oṣù ó lè jáwẹ̀ pé yẹn kàn wọ́n tó bẹ́ súnmọ́ lọ́run jẹ́ ti ẹ̀gbàwẹ̀ bọ́lọ́run nínú gbogbo eléyìí náà nígbà láyé rẹ̀ wà nínú ṣẹ̀ríà èyàn lè gbó nú oṣù tó dá nú oṣù inú ẹ̀rùn

السلام عليكم ورحمة الله وبركاته